نعم بنا لاتي برد ابن الله وني آية أبر آه لاتي آية وقونقا أتي ما يدب من سورة البقرة إبل الواتين بوا صرق وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن تهر بيتي للطائفين والعاكفين والركع السجود وإذ جعلنا البيت مثابة للناس البيت لدي الأرباوة ìtumọ̀ rẹ̀ ní أما àmọ́ gẹ́gẹ́ bá a àwọn ìtumọ̀ kan ń bẹ téèyàn gbọ́dọ̀ máa fún ní literal meaning bí n bá ń túmọ̀ alukur'ani àbí ń túmọ̀ hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam albaitu ilé ní jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ lè tèmi lọ́lọ́run wá ń wí ní àbílẹ̀ tiẹ̀ àfi ká mọ kí lálùkùránì ń pè nílé èyí wọn ò pé lé tiwa náà jẹ́ ilé mọ́ àmọ́ gbogbo bí tá a bá ti rí ìmọ̀ fil qur'an aw fi sunnati nabiyyi sallallahu alayhi wa sallam tó bá wá pé albaitu ilé náà kò sí lè mí ìtọ́lọ́hún wí ju alkaabatul musharrafa gbogbo bí tá a bá ti rí albaitu nínú alqur'an àti sunna èèyàn bá rí baitu ń bọ̀ míì háùsì náà nù ilé àti ilé ńláńlá àti ilé kékeré àmọ́ fi kùránì wọ̀fi súnà ti nàbí sallallahu alayhi wa sallam bọ́lọ̀ ń bá fẹ́ sọ̀rọ̀ lé mi àlàyé ọ̀wà ń bẹ̀ pé ilé báyìí ni o àmọ́ ìdá ó tún lè kọ́ lùbẹ́ ìtù falmọ́rọ́dù alkaabatulmusharrafa ìdán wà jàǹnà olúwa nígbà tá a ṣe ilé náà ìyẹn nílé ọlọ́run kàábà almasidu alḥaram masalasi ọlọ́wọ́ òun ni olúwa ń pè ní albert eléyìí gẹ́gẹ́ fún àwa tá a jẹ́ tó lábùlẹ̀ ilmi àti sọ́njọ́ ní iná alkitaabu mo ní kí ní jẹ́ kitaabu tíra àbí ìwé àmọ́ gbogbo gbà tó lùwà bá ní alkitaabu nínú alkùránì àbá nàbí wí kí ni tó máa rẹ̀ ìmọ̀ alkùránì àbí tíra kan nù. No tíra tolúwa ti sọ kalẹ̀ èyí tó já alukur'ani la kàn jò níyẹn àbí aladina atayina humulkita bayatilunahu hakọtilawa a sì rí n bò mí olúwa sọ̀rọ̀ ahalu alkita èyí wọ́n sá alukur'ani o lè jẹ́ tawurata o lè jẹ́ injil. bàbá wa kú nínú ọ̀rọ̀ alukur'ani kẹrin àbí ahadith anabuwa muhammadu sallallahu alaihi wa sallam eléyìí ń fa wa ọmọ kéwú bí wọ́n bá ní alikitaabu nínú fanu kéwú kọ̀ọ̀kan àwọn náà tún wá ní tí wọ́n ń pè é bẹ́ẹ̀yàn bá jẹ́ linguist nínú lárúbáwá àwọn elédè bẹ́ẹ̀yàn bá ní lọ́wọ́nú alikitaabu ń sì ń ń sọ̀rọ̀ náhù máhù alikitaabu alkitabu inda nuhat ay kitabu sibawayi tírà tí sibawayi ṣe lórí nahwu ọba ìpọ́rọ̀ nahwu là ń sọ ọ̀rọ̀ gírámà o alkitabu lọ́dọ̀ tí wọ́n ní kíni kitabu sibawayi. bẹ́ẹ̀ bá dọ́dọ̀ àwọn onífíkíwù lápèjúwe fìlmọ́dà bilhanafi mọ́dà bíi alimami abiy hanif àwọn náà ní tírà kan tí wọ́n bá ní alkitabu wọn ò ní sẹ̀sẹ̀ máa béèrè pé dákun tíra wo lẹ̀ ń wí o òun ni tíra tí wọ́n ń pè ní mọ̀tàsọ̀rọ̀ alkuduri mọ̀tàsọ̀rọ̀ alkuduri òun lẹ́nìkan fi ṣe tíra tó fi ṣe ṣáríhù rẹ̀ ẹ pé bó ló pe tíra náà alùbáàbù fi ṣàrùhì kìtàb alùbáàbù fi ṣàrùhì sẹ́wọ̀n kí bá ń tú lítírà mìíní ó lè pé kìtàbù ń bẹ̀ òun náà bóyá kùránì ní hàn yóò di ntí ó dìtámì rẹ̀ ni pé fánù wo là á ti ń sọ̀rọ̀ kádà dó báwọn èyí ń fa wa tó láàbò lẹ́yìn tá padà síbi tafsiru al-qur'an al-karim albaitu tó ló wá ń wí ń bì yìí àti gbogbo bí tá a bá ti rí albaitu òun ní kíni ilé olúwa alkaaba musharrafa awil masjidu al ìrọ̀lọ́ wa wí ń pa kaaba ìrọ̀lọ́ wa wí ń pa masalasi ọlọ́wọ́ tí ní maka olùwànìjà annalbeita masabata linnasi wa amna ara adájọ́ makanu o ara adájọ́ kaabanu o ara adájọ́ masalasi makanu tí ó fi máa yàtọ̀ sáwọn masalasi ni. àkọ́kọ́ ni pé ja'alna albayta masabatan olúwaláàṣẹ masalasi maka àti kaaba àṣẹ ní masabatan àyè márùjẹ́ àná àyèmájìmáàn àyèmálìjáàn mọ̀sáàbàtàn nítawọn èèyàn máa wọ́ wá bẹ́ẹ̀ gbogbo ògbà kò gbọ́dọ̀ dá kò gbọ́dọ̀ sí kínní kò gbọ́dọ̀ dá kàábà ní jẹ́ bẹ́ẹ̀ jàǹnà lẹ́yìntà mọ̀sáàbàtàn lẹ́nà fáwọn èèyàn. òun là nàbì fi tú sọlọ́láhu aláìhí wọ́sálàmù nínú tá nẹ́bí bá gẹ́gẹ́ bá àti máa kíra wá ń lọ pé kìí ṣe gbogbo tá nẹ́bí bá lọ́wọ́ ara mẹ́ka ló ní ọ̀dà èyí tí ọ̀dà ló wí fún wọn pé ọlọ́run ọ̀fẹ́ ilé yìí nínú tá nẹ́bí bá bó ti bá a nu bí wọ́n ti ń ṣe é nu wípé kọ́kọ́rọ́ kàábà o àwọn fámìlì báyìí ni máa mú lọ́wọ́ lóní ọwọ́ wọn náà ló sì wà bẹ́ẹ̀ni kan bá kú wọ́n bá jẹ wọ́n béèrè mágàjì tòní dà ọ̀hún ní fourteen thirty six tá à ń sọ̀rọ̀ yìí ìjọba recognize wọn torí pé bá anabi náà ti bá a nù sọlọ alaihi wasallam anabi ó sì wá pé ẹmú kọ́kọ́rọ́ yìí wá bí àti òbúrú àwọn ni wọn ń tọ́jú ilé ọlọ́run kọ́dà ńgbà tí wọ́n wà nù náà gbogbo ńkálukú gbà fún wọn pé ní àwọn ni máa kan. láwọn tí kọ́kọ́rọ́ kàábà ń bẹ lọ́wọ́ wọn lónìí àwọn tí ń bẹ láyé ń gbà yẹn lójú ayé anabu muhammad sallallahu alaihi wa sallam anabi ń túmọ̀ masabata linnaasi fún wọn wípé kékeré yín àtàgbà yín ẹ wá gbọ́ o nahadal bayta ẹ̀rílẹ̀ ọlọ́run tí kọ́kọ́rọ́ rẹ̀ ń bẹ lọ́wọ́ tí ń yí o la yumna fihi ahadun. في أي ساعة في أي ساعة شاء من ليل أو نهار ẹ gbọ́dọ̀ léèyàn kó mọ́sálásí yìí fi ayé sáà tí ń ṣáà ní ẹni àsìkò tó bá wù ú mìlẹ́ilín àwùnàhà ọjọ́ òru ni ó àbọ́jọ́sàn. òun lè fi ní gbọ́ pé wọ́n tilẹ̀kùn kàábà ìlàyọ̀ àmọ́ gbogbo mọ́sálásí míì tí wọ́n bá jí nǹkan yín gbé ẹ̀ra kọ́kọ́rọ́ tó lágbàá síbẹ̀ o béèyàn bá ti kírun tẹ́ pé a fẹ́ ti mọ́sálásí pèsè wọ̀. àmọ́ inú ìdájọ́ kàábà tó fi yàtọ̀ sí gbogbo mọ́sálásí míì kọ́dọ̀ yàtọ̀ fún mọ́sálásí anábùwà muhammed sallallahu alayhi wa sallam ó ní yaago tí wọ́n máa ti mọ́sálásí anábì sallallahu alayhi wa sallam until very recent bí ọdún mẹ́ta sẹ́yìn làwọn èèyàn kan wá apply sí ọba saudi ngbà náà king abdullahi rahimahullah pé ẹ máa bá wa sí mọ́sálásí ànábì náà lẹ̀ for twenty four hours request lè yé wọn nígbà wọn sì rò pé àwọn lè ṣe òní wọn máa sí ilẹ̀ wọn bá sì tún wù wọn wọn lè kì í kì ṣe haramu àmẹ́ẹ̀lẹ́ gbọ́rí nọ́ọ̀tà látọjú ayé anábọ́à muhammad sallallahu alayhi wa sallam ó sì gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ ìlàyé omi kìyàmà ẹ kọfẹ nìkan ọwọ́ akínrun ni o ọlọ́run fẹ́ ṣe tọ̀wá fún ni o fi ayé sá àti ṣáá mìlẹ́lẹ́n àwùnà ọmọ pago méjì òru láwa ní ọ̀rọ̀ kàábà kan mìlẹ́lẹ́n àwùnà ńgbà ọba wù tó lóun fẹ́ lọlé ọlọ́run wọ́n gbọ́dọ̀ ní free access ara àdájọ kàábà nù tí ò rí bẹ́ẹ̀ níbo ní mọ́sálásí mi. bẹ́ẹ̀ bá rí i pé báwa bá sí mọ́sálásí tí wàá yí kalẹ̀ lóru nǹkan ó ṣe ẹtì kìí ṣe haramu. ẹnu ìdájọ́ ti mọ́sálásí yòókù á padà sọ ọ́. ìgbó lèèyàn gbọ́dọ̀ kọ̀ fáwọn èèyàn pé wọ́n mọ̀ wọ mọ́sálásí àti sọ̀gbà téèyàn lè kọ̀ ńgbà tí ọba ti já àsìkò kínní àsìkò oorun. ja'anna al-bayta àkọ́kọ́ nìyẹn olúwa tún wá fi kún pé wa amna wa ish wa amna kẹ́mi àwọn èèyàn ó sì balẹ̀ bí wọ́n bá ti dégínní bí wọ́n bá ti wọnú kàába tí wọ́n wọnú al-masjid al-haram òun ló fi jẹ́ pé kọ́dà bí èèyàn bá dáràn tí a wá lé lé lé lé ọwọ́ ara pálá oko sínú kínní oko sínú haramu àyè gbà ń kọ́ bùsíyàn lọ́wọ́ nù haramu ẹ̀ wá bí ó ti ṣe kínní àmẹ́ pé ọ̀daràn ni wọ́n yìí jáde kú ní mọ́sálásí mọ́sábàtà lè ná sí wà àmùnà. olùwà níbo òun ti fẹ́ nu pé kẹ́nìkan kan má bẹ̀rù bàbá wa nù kàbà nínú mọ́sálásí alimọ́sídì haram. tábà ń pè nù kàbà ìtumọ̀ ẹ̀ ni pé nù mọ́sálásí là ń wí o àpè nù kàbà gàgà o tọ́ba ti wà nù mọ́sálásí alimọ́sídì haram léyìí tó pé ni wọn ó ju kábà sáàrin gbogbo ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n máa tó kọjú sí kírun ara àdájọ́ kábà mẹ́nu tí ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ níbo ni mọ́sálásí ni gbogbo mọ́sálásí yòókù láyé kébìlà kan wọ́n gbọ́dọ̀ ní gbogbo mọ́sálásí láyé kébìlà mélòó kébìlà kan ni mọ́sálásí tí máa ní kébìlà mẹ́rin ọ̀kan péré ni òun náà ni mọ́sálásí haram alimasiru haram bọ́ọ̀ fẹ́ ọkọ̀ jù sí láti yà yín bọ́ fẹ́ o tò láti ìbí tò láti bẹ̀rùn tò láti bí ṣé káàbà náà sáni iwájú rẹ̀ yìí tàṣẹ́ ìṣọ̀dà àti ẹ̀rùn rẹ̀ wọlé àmọ́ kò sí bẹ́ẹ̀ ní mọ́sálásí ní ìmọ̀ àwọn adájọ́ alimasiru haram ìdájọ́ káàbà nù olùwà ní àṣẹ ní masáàbà táwọn èèyàn máa rọ́ wá bẹ́ẹ̀ nígbà tó bá wù wọ́n kò sí pé nínú òtútù láwàyí nínú òru láwàyí ìwọ ò mọ̀ pé aago kan òru ti lù ní ọ̀hún bí ayé sá àti ṣá àmì lẹ́yìn àwùnà wà ámùnà nígbà tó lùwà wá ní òun ṣe ilé ọlọ́run ní ààyè ìfọ̀kànbalẹ̀ sẹ́wọ̀n pàwọn náà ó ti mà dájú ẹni tó wá gbé ẹrù lọ kàába tí ọ̀jẹ́ àwọn èèyàn balẹ̀ bẹ̀rẹ̀ látòrí ẹni ọba fa káwọn èèyàn máa yẹ àpò wọn wò pé ṣé wọn ò ní rẹ́ lówó. òun ṣe opposite ntọ́lọ̀ ní kéyìn ó ṣe torí amúná ntọ́lọ̀ ń wí bẹ́ẹ̀ ni pé kí wọ́n ní security in every respect lórí ẹ̀mí wọn lórí dúkìá wọn àmọ́ ìjọrí bẹ́ẹ̀ má lónìí pàtàkì jùlọ lórílẹ̀ wa táwa wà yìí nígbà tó ipá wòye kùn láàbò lèèyàn ti rówó àkàmọ́ celebrate owó ni. ní ẹ bá lọ mọ́kà léra wọn léra wọn nísìnyí tó jalè tó gbé gbẹ tó dé náà ní sìn ń hawó kọ́dà fún yẹn ń bí lóòpù mòlúdì ẹ wá bá wa dá sí i. àwọn ọmọ mọ́kísàbù kan aláàlí ni àbí haramu àfìgbà tá a bá sì mọ̀ ní nàìjíríà ó tó yí padà nítorí pé kò rí bẹ́ẹ̀ lánàá báwa náà ti kéré mọ̀ yìí àṣà gbọ́ tán bàbá tó ń pè ní damaza ní kánò mọ̀rùkú wọn ti ń bẹ dìfún àbí maitama sule nínú àwọn tó kéwú tí wọ́n kàwé ni èmi gbọ́ lẹ́nu bàbá maitama sule báyìí rí ńgbà wọn bí wọn pé èyí ṣe tí gbogbo ẹ dàrú báyìí lónìí yìí kò rí bẹ́ẹ̀ ńgbà tẹ́yìn ń ṣèjọba ní first republic yìí ẹ bá àwọn kan jẹ prime minister bí wọ́n jẹ nǹkan kí ni wọ́n ní bó lẹ́yìn ṣe ṣe táwọn ò rí ṣe lónìí èsì tó fọ̀ lọ́ba ń tà ń wí yìí mọ̀ ká má má yàtọ̀ àti ẹ̀tún máa pa á lówe àtòwò àlálẹ̀ àtòwò haramu ọlọ́sà máa fi kan wọ́n yàn bẹ́ẹ̀ gbogbo this mentality kò sí ìlú tí máa wà tí ò máa rí bí tí ń rí. bàbá yìí ní the only difference tóun lè rí nísìnyí tóun bá kọ̀m̀pí àgbèsè ayé tó sì bá òun tóun èkú yìí àtẹ̀yí tóun gbé ńgbà tóun náà wà lọ́dọ̀ òun ni pé ńgbà tàwọn kò sí ní tíyàn kọ́rẹ́jì yàn kí sọ́ọ̀sì owó rẹ̀ ọmọ jẹ́ halal kò sí ní tíyàn sẹ́kìnì tíyàn kọ́rẹ́jì yàn pé láti lówó gbogbo bí ọba ti lè wọ́ wá kò nítumọ̀ ńgbà wọn bàbá yìí lóun rántí pé nígbà wọn ládùúgbò gbogbo àdúgbò téèyàn bá wà ní kánò làwọn ń sọ ń gbà wọn tí wọn máa kánò ni. báwọn yẹn bá kan rí tẹ́nìkan kan lówó kan lógìgì kan tí wọn ò mọ pé <laughs> ṣọ́ọ̀bù ló sí ni àbí kìnnìkan ní ń tà ní àbójogún rẹ̀ ni kí ọ̀sá nídìí wọ́n ní the next thing tó ń kálukú ọmọ ṣe ni pé ń kálukú wàá pè àwọn ọmọ rẹ̀ lórí tẹlifíṣàn bàbá yìí ti ń sọ ọ́ pé lamẹ́yìn ọmọ sọ́ọ̀mọ́ yóò lóun mọ̀ tọ́ bẹ́ẹ̀ bá jọ lọ léèwé báwọn ọmọ rẹ bá jẹ búrẹ́dì kù bá bùn yín ẹ má jẹ́ o búrẹ́dì haramu ni o bẹ́ẹ̀ bá ń rìn bọ̀ níléèwé àwọn ọmọ rẹ ní kẹ̀kẹ́ àbí ẹ̀yìn òní bí wọ́n bá ní ẹ wá gun ẹ má gun o owó haramu bàbá wọn fi ra kẹ̀kẹ́ o èyí táwọn ọmọ sáré tẹ̀lé wọn lónìí wọ́n ní wọ́n wá wà deserted ara wọn wà sùn wọn nígbà tí yẹn bá lówó táwọn èèyàn ń sá fún pé kọ́dà bọ́ báwọn ọmọ rẹ̀ bá jẹ àjẹ òun nìkan kọ́ kò ní mọ lórí tiẹ̀ òun kálukú sọ fáwọn ọmọ rẹ̀ pé báwọn ọmọ rẹ̀ bá gbọ̀n yín ní búrẹ́dì àjẹkù ẹ má gbà o búrẹ́dì àràmù ni ní abá ni ẹ wá gun kẹ̀kẹ́ ẹ má gun o owó àràmù bàbá wọn fi rà á fún rẹ̀ yóò su rẹ̀ pé kí lòun lówó yìí sí so kò sí ti encourage àwọn èèyàn láti lówó àràmù. So, opposite ni lónìí owó halali gan ni ọjọjúmọ pé kọ́dà ìyàwó ọmọ wí fọ́kọ rẹ̀ ẹ̀yin náà béèrè báwọn ẹgbẹ́ yín ti ń ṣe bó làwọn ẹgbẹ́ wọn ń ṣe àṣẹbi sálárì náà lẹ́jọ́kòó tí kí ni kó jòkó tí. bàbá tún kọjá sí iwájú náà àwọn sálàfù wa láyé àwọn ìmáàmù ahmed rahimahullah inú ta bá ń tàn tí wọ́n ní pé àwọn obìnrin rere báwọn ọkọ wọn bá ṣe tán tí wọn láwọn ń lọ bí iṣẹ́ láàárọ̀ tí wọn bá ti ṣe tán ńgbà wọn bá fi gbẹ́sẹ̀ léta báyìí wọn wàá fà wọn mú kó tó dáṣẹ̀ lọ ta pé ẹ dákun lílọ lẹ ń lọ yìí o ẹ mọ̀ pé gbogbo ohun tí ẹ bá mú wá náà làwọ̀ jẹ ẹ dákun ẹ má mú haramu wá bá wa lé o báwọn ìyàwó sálàfù torí nù sẹmọ̀pá wọ ọmọ ibi tẹ́ ń lọ o àmọ́ ẹ dákun torí tọ́lọ́hún ẹ má mú haramu wá fẹ́mi àtàwọn ọmọ mi ń lé o ká jẹ o àwọn tòní kí ń ti àwọn ọkọ wọn ẹ rí bàbá kínní ni ẹbẹ ẹjọ bẹ̀rẹ̀ ńgbà kẹrẹ ẹ béèrè bí wọn ti ń ṣe bó wọn ti ń ṣe ní tó níṣirò torí náà àfi kí a padà síbi pé olúwa ní nǹkan kan ẹ̀tọ́ ó ní nǹkan kan èèwọ̀ ọ̀rọ̀ èpè kọ́ ọmọ nàìjíríà náà lèmi náà lópin ìgbà tí a bá kù ńlá pé kéèyàn sá lówó gbogbo bí ó ti rè wó lì kó rí àwọn ẹ̀ǹkọ́rẹ́jì kéèyàn orí bí ọba ti rí nù kò síbi tí ó ti rí ju pé àfi kókó téèyàn mẹ́wàá ogún ọgbọ̀n pọ̀ ní kọ́sọ́ọ̀dì tiẹ̀ nìkan. ẹlòmíì wọn ní ẹlòmíì wọn lọ gbé orí òkú wọn rí aláàyè gan-an wọn mú torí owó pọ̀ kí ló fà á òun ni pé society encourage ẹ̀ àwa náà ìwádìí mọ́ gbogbo bí ewé àpá o ti wọ́n lò ti hìtì kíní kan kí ló hìtì ẹ́ a o ti a olúwa ti kìlọ̀ fún wa o pàtàkì jùlọ àwa mùsùlùmí látàzálù kọ́dà mọ̀bìnrin ádámà yóò mọ̀lùkìyàmà hàtà tó sàl arba au an mo làwọn ti gbàgbé lẹ́yìn ànábì lẹ́sẹ̀ èèyàn ní yẹ tálíkì yá ma kò ní lọ kò lè bọ́ níjẹ́ báwọn títí tí olúwo fi ní wọn bí láwọn ìbéèrè márùn-ún nínú ìbéèrè márùn-ún yìí wà á má lè hì kẹfà kásábàwò wà fi má ànfàkọ gbogbo ntọ́ bá ní olúwa ní àbíọ́ ńbọ́lótúrì kẹfà kásábàwò ńbọ́lótúrì ẹni wà fi má àǹfàkọ̀ gbọ́lọ́ ná sí gbogbo ọmọ ànábì adama ni ó dáhùn questions méjèèjì. wọn lọ fi yẹ kí ti mùsùlùmí ọtí ẹ yàtọ̀ àkọ́kọ́ ń bá gbogbo wa wí gbogbo ọmọ nàìjíríà gbọ́ ẹ̀sìn tó bá wo sìn àfi ká change tá a ti ń bá lọ yóò dáa kọ́dà àwọn tí tí wọn ò tiẹ̀ táwọn náà táwọn tiẹ̀ bẹ̀rù ọlọ́run bíi tiwa yìí náà ọlọ́run tó ní ó yí àwọn débi pé bàbá jẹ́ ìgbádùn ayé yìí náà gbọ́dọ̀ máa ṣe báyìí. but in addition to that àwa mùsùlùmí tí wọ́n ti wá mọ̀ pé bọ́ba ti lè wò ó kojọ ọ̀pọ̀ ni ó kéré ni olúwa lọ́ à ń sa méjèèjì kò sọ́nà rẹ̀ ti rí sì tuntun wá ń pààyàn lẹ́kún lọ́pọ̀lọpọ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ kàn kojọ ni òun kí ọ̀nà wọ́n ọ̀pọ̀lọpọ̀ owó tí ẹlòmíì nǹkan àti haramu àti haramu nǹkan kan ní in most cases mélòó ní ọ̀nà ẹ̀mẹ́jì ó fi lọ. but ìwọ ló kójọ ìwọ lọ́lọ́run ó bi kẹ́ifá ìtàsábà ń bọ́ lójú rí. òun là nábì ṣe kì wá ń lọ nu hadithi mi sọlọ sọlọ ànábì kọ́ àwọn sọ̀hábẹ́jọ ń kankan ó ní ayíkùn mẹ́lù wọ̀rọ̀ sátìhì àhábù ìlẹ́yìí mi màlìyìí gbogbo ń bẹ ti jókòó ìta ní owó àwọn tí ó jogun rẹ̀ wù ú jowó tiẹ̀ lọ. àwọn sàábì náà nígbà tí èèyàn ọ̀yá wèrè owó tèèyàn náà ni ó wù yàn ànábì ní ẹ̀ẹ́ fa iná máa la hu máa kọ́ dàmà wà máa la wàrà sáti hí máa àkàn. gbogbo èyí tó ń dé mọ́lé tó náà tí wọ́n na lẹ́yìn rẹ̀ wọ́n kò ní ànábì lè tọ́ ná ní tiẹ̀ àmátẹ̀yìtọ̀ ọ̀nà àtẹ̀yìtọ̀ ọ̀nà ọ̀ dáhùn béèrè kẹ́yífà ìtàsábàwù ńbọ́lótúrí sọrí àwọn tí ń na lẹ́yìn rẹ̀ ń ibi táwọn ó ti wọ pírọ́blẹ́mù ní báwọn bá fi mọ́ àǹfàkọ̀wù ńbọ̀lẹ̀yìn náà sí àwọn ò ní wọn ò ní pírọ́blẹ́mù kẹ́yífà ìtàsábàwù wọn ló ru ogbó yìí ìgbélé yẹ kó kó kó kó tó ọmọ ànẹ́bí adámà ní wáàsí ìwà la ayé yìí kò fi mọ níwọn olúwo olúwo pé ọlọ́run ló wọn tẹ fáwọn ẹlòmíì tí ó fẹ́ kìí ṣe haramu àmọ́ kéèyàn má kù ńlá àti àbírò ìtọ́tẹ̀ kọ́mọ̀ nílẹ̀ yorùbá nísìnyí pé àtòwò haramu àtòwò halali ọlọ́run sáà máa fi kan wọ́n yàn àkọ́lọ́run wo fowó haramu wọ́n yàn o bí wọ́n bá máa dọ́ àgídí hmm. owó halali ni kọ́lọ́run ọmọ jẹ ohun wa torí kí ni àǹfààní ìgbádùn díẹ̀ téèyàn ó jí cause comparison láàrin ayé àtọ̀run nù o gbogbo ní tẹ̀yìn balẹ̀ wò gbé láyé bàbá ní àwò ní scale alikiyama kẹ̀ pọ́ ọmọ ọjọ́ kan kò jí ìgbé yín ọmọ ọdún káwé o kò tí ì pọ́ ọmọ èdè torí pé olúwa ní fa iná yẹ́wò máa ń rọ́bì kàkà alfisana tí ń mẹ́ta ọdún a single day is an equivalent of a thousand years ẹgbẹ̀rún ọdún mélòó lẹ́yìn afẹ́ gbé láyé kò sì lè gbádùn gbogbo ẹ̀ náà gbèdé tó gbé láyé òun náà ọlọ́mọdé àfi ntí ọ tán káfi bàǹtí òní tán jẹ́ o àmúlò wa ń kìlọ̀ fún wa o wà ibùdó anàlbẹ́yìtà màsáàbàtà lẹ́mìnàṣì wà àmìnà ibi tá a ti yà lọ bí eléyìí ni pé nígbà tó lùwà lóhùn ṣe ilé ọlọ́run níbi tí káwọn èèyàn ó dé fún gbá ah, alhamdulilayi kò sí ní tí ó ṣe wá kò sí ní tí ó ṣe dúkìá wa yàn yìí tẹnìkan wá dìde pé pé tó torí ẹ̀ lọ mọ́kà ni pé dúkìá ń dúkìá á kó wálé ṣé ọ ẹsẹ̀ nídìí kí wọ́n sọ pé lórí ibú lélẹ́yìn fún kó tó mọ̀ ọlọ́mọ sì wá lọ lórí ibú. àbí ẹlòmíì náà allahul musan oríṣiríṣi là máa gbọ́ nàìjíríà yìí. wọ́n dá ń jálàbí pé n ta lò sí tíọ́ra kínní yìí òun la sọ ara kàá bá ọmọ mùsùlùmí ti ń ṣe láàyíláha illallah muhammadu rasulillah ọwọ́ ń tà wá fún o ti ró bíléèdì mọ́ aṣọ ara mi tí ó fi gé nù aṣọ ara alẹ́ ọlọ́run kí là ń wá tó báyìí nàìjíríà yìí ni. ọmọ tọ̀wá yóò sì máa wá di tí ó ti. Ah. Allahumma salli. ṣe common sense ò yẹ kó sọ fúnra ẹni bẹ́ẹ̀ pé bí wọ́n ti gé díẹ̀ yìí ẹ́ ṣé tọ̀hún náà gé díẹ̀ tẹ́lẹ̀ yìí náà gé díẹ̀ ẹ̀dá fún kí ni ó kù lára ìwọ́n tí ó common sense fún yẹ gbọ́n bá da onídàkúdà àbẹ́ aṣọ la fún gàrí rẹ̀ wọ́n sì mú lọ́wọ́ níbi tàwáfù. ẹni tí ó sì fi rẹ́ aṣọ ilé ọlọ́run ibẹ̀ ń rí táwọn ọlọ́pàá mú wọn sàwọ́dí ti wà fọ́sọ̀ nísìnyí pé kí wọ́n gbé kámẹ́rà káàkiri ẹ̀gbẹ́ torí gbogbo ìgbà wọn rí wọn mú ti ń rẹ owó olówó níbi tí wọ́n ti ń ṣe tọ̀wáfù olùwàsí níjà análbẹ́ta màsáàbàtà lè ná sí wà ámùnà ìwọ́ wá ní káwùfọ̀ ní ọjọ́ ti yàn bọ́lọ́mbà lẹ́kẹ́mi yọ balẹ̀ ní ọ̀dẹ́rù báyìí. that's the implication. olùwànìjà anna albayta masabata linnasi wa amna báwa ti ṣe nu o ẹni ọba wa tọnu ẹtọ nǹkan míì kọmọ rẹ tí ẹsàn rẹ látàyé ń bí àtàlìkìyàmà ọlọ́nkọ́mọ́ sí wa lórí ibú o. wàtẹ́kìbù mímàkọ́mi ibrahima musọ́lá wàtẹ́kìbù mímàkọ́mi ibrahima musọ́lá. nínú tí a wíńdò ní pé kẹrọ ákìl kùránì ń bẹ almutawatira tó ní ẹ̀rí tó sì ní kíni abdọ́wábẹ̀t àwọn àlà tí ìlà pé a kẹrọ àlélẹ́ yìí ìwíkú ìlélẹ́ yìí ara aláàrẹ mo sọ fún wa ń jọ náà mo ní kíni kò gbọ́dọ̀ necessitate kẹ́ change structure alukurani nítorí kẹrọ àkàn gbogbo kẹrọ àlọ́gbọ́dọ̀ bá structure alukurani mu ẹnu tí ọmọ yàtọ̀ òun ni tí ò sí nípìlẹ̀ nígbà tá alukóra ni sọ̀kalẹ̀ tí wọ́n ń kọ́ kalẹ̀ kí ni ò sí ń gbà wọn wọn èé kàn mọ́ sórí aráàfin nù lárúbáwá wọn èé sì wọ́ lárúbáwá nígbà ó di pa múlùmá làwọn èèyàn fẹ́ máa wọ́n máa pe tù ní ta wọ́n máa pe bá ní sáà òun ni wọ́n dọ́gbọ́n pé á ẹ̀já máa kàn mọ́ sí kìnnìyàn but initially bá alukóra ni ti the first copy alukóra ni ti wọ́n kọ́ kalẹ̀ àti bá àti ta àti sá bákan náà wọ́n máa kọ́ wọn structure yẹn bákan náà òun ló fi jẹ́ pé kìrá àwọn olè yàtọ̀ ọ̀tọ̀ but èyí tó bá ti affect pé a ah, àbí ká pàdé ní rẹ ni kìrá yóò tó mú o nǹkan kí nǹkan kìí ṣe kìrá. irú bíi kìrá àméjì lọ wá ń bẹ̀ nínú kìrá à àti alimami ibn amir rabi arahimahumallah àméjèèjì ń táwọn kà ní. واتخذوا من مقام إبراهيم مصلى واتخذوا من مقام إبراهيم مصلى àmọ́ kẹrà àtọ́gbajúmọ̀ láyé ní ṣe ń bẹ́nu kùránì tẹ́ni kọ̀ọ̀kan wá gbé lọ́wọ́ òun ní kíni wàtẹ́kìrù méjèèjì náà lọ wọlé nínú àwọn kẹrà àmùtàwátìrà òun ní méjèèjì wàtẹ́kàdú من مقام إبراهيم مصلى قراءة نافع أتتاني ابن عامر àmọ́ rìwáyà táwà gbé lọ́wọ́ torí ìyàtọ̀ ń bẹ láàrin kẹráà àti kíní àti rìwáyà rìwáyà táwà ń gbé lọ́wọ́ tó gbajúmọ̀ láyé lónìí o ní rìwáyà tani haf but kẹráà tani asim asimu gan ló ní kẹráà but Eh, ara àwọn tó gba kẹ̀rá àyíwá lọ́dọ̀ ẹ̀ òun ní kíni hafs ni wọ́n fi máa pé bẹ̀rẹ̀ wáyà ti hafsin an asimin rahimahumallah àwọn ni wọ́n kà àtàwọn yòókù pé wà tẹ́kìzú min makọ́mi ibrahima musalla wà tẹ́kìzú ìtumọ̀ yẹn ni pé olúwa pa wá láṣẹ látàrí ànábì pé ìtẹ́kìlù ní makọ́mù ibrahima mùsọ̀lá ayé tá ń pè ní makọ́mù ibrahim ibi tó ju ẹsẹ̀ bàbá ńlá wa nábì ibrahim wà nígbà tí ń ma ilé ọlọ́run ibi tí wọ́n fẹsẹ̀ lé ńgbà yẹn tí wọ́n sì pèsèvè ẹ̀dùnní òun là ń pè ní kíni makọ́mù òun lẹ́ẹ̀dì orí tí wọ́n ti gbé sínú gíláàsì lẹ́gbẹ̀ẹ́ kàábà nísìn ẹni tí bá máa wo abẹni ọba ti lọ gbẹ̀ntì òtí lọ́nà ọlọ́run ó ṣe onírọ̀rùn léyìí tí ó jẹ́ torí tọ́lọ́run tí èsè pa kan màlúù lọ bá a kàn fẹ́ kẹ́yìn àbí wọ́n máa pè mí lálàjì èyí wọn ò wúlò àmọ́ hajj tí ó jẹ́ hajj dáadáa tí ó sọ̀yàn dọ́mọ àlìjánná ọlọ́run ọ̀rọ̀ zákọ̀ gbogbo wa o àmì torí náà olùwà ni wà tẹ́kẹ̀rù mẹ́ni mọ̀kọ́mi ibrahima musola ẹ kírun láyé mọ̀kọ́mọ ibrahim kìrá a. عاصم وبرواية حفص وغيرهما قراءة ابن عامر نافع واتخذوا يعني كون سي حكاية لين باتي أسيولون تسكبي nígbà tó lúwa ti pa wọ́n láṣẹ pé wàtàkìdú ẹkẹrùn ún bẹ̀ o àwọn mùsùlùmí náà wàtàkàdú mímọ̀kọ́mù ibrahim wọ́n sì ń kírun láyé mọ̀kọ́mù ibrahim náà kò sí ń tọ́ta kóra àwọn nù méjèèjì olúwa ní ẹkẹrùn láyé kíni láyé mọ̀kọ́mú ibrahim mọ̀kọ́mú ibrahim nínú tàn ó súnmọ́ káàbà ju bó ti wà lónìí yìí lọ torí pé ẹ̀mẹ́gbàgbé kí la ní ojú ẹsẹ̀ ta ní nígbà tí ń ṣe kíni sẹmọkọ gbọdọ wà lẹgbẹẹ rẹ ní láàbìrì pé ojú ẹsẹ ẹni tí ń pọ̀ báwo mọ̀kánmi ibrahim sí kaaba nísìnyí ó tó ìsíbi ilẹ̀kùn yẹn ohun tó fà á ni pé nígbà táwọn èèyàn ń pọ̀ láti lè fi àyè lẹ̀ fáwọn èèyàn kí wọ́n lè ráyè ṣe tọ̀wáfù lọ́fà ìmọ̀ sùn sùn débi tí wọ́n sùn dé yẹn bọ̀ tó ti wá pẹ́ tó ti wà níbi tó wà yẹn náà tẹ́nìkan kan ò ṣe kí ni tí ò tọ́ ti rẹ̀ mọ́ ó sì nídìí. alikaaba almusharrafa níbi tí kaaba wà lónìí kaaba ò kó ń bẹ̀ yẹn láti ojú ayé ànábi adam kótó di pọ́lọ̀ ń fàyè rẹ̀ máa nẹ́bí ibrahim aleyhi salam àyè kàábọ̀ padà rí bọ̀dìbínáwó kàábà ẹ̀kan tí wọ́n kọ́ kàábà wọ́n ti kọ́ kàábà àwọn kan wo wọ́n tuntun kọ́ bọ̀tí kò kúò ní kíni kò kúò láyé rẹ̀ nígbà tá anábùwà muhammed sọlọ sọlọ mu dé ó ní bá anábì ti bá kàábà gbà yẹn anábì sọ. So anabi wa ń sọ njọ́ kan fún ya ńlá wa aisha rabi allahu anha pé lawula anna kawma ka xuda faahu ahadin bi kofurin lahadam tulkaada. tí ì bá ṣe pa àwọn èèyàn rẹ wọ̀nyí ìyẹn làwọn ará maka kèèpẹ́ tí ọlọ́run fi wá yọ wọn kó nu kẹfẹ́rí. bí wọ́n bá tún wá rí tá a ṣe nǹkan kan tí wọ́n mọ̀ gbà àti wígbé gbogbo ẹ̀ lọ́fẹ́ dàrú kọ́dà kàábà lókùtì tó ń wó ó ní wọ́n lọ kó jígà wá ànábì ní tí ọba jẹ́ bẹ́ẹ̀ òun ọba wó kàábà kó òun ò tún kọ́ ní títorí kínni ànábì bí kàábà ti rí yìí bẹ́ẹ̀ kọ́ wà tẹ́lẹ̀ àwọn kùrẹ́ṣì ni wọ́n sọ di bẹ́ẹ̀ in the sense that lẹ́kùn kàábà ọ̀gá tẹ́lẹ̀ gbogbo ẹni ọba fẹ́ wọ kàábà bí ìgbà tí èèyàn fẹ́ wọ inú mọ́sálásí náà yìí àwọn kùrẹ́ṣì làwọn sọ ládébẹ̀ débi gbà irú ògiri wọn kàn máa wọ ilé iná ṣé irú ilé iná ni ẹ̀kún mú gbọ́dọ̀ àmọ̀ǹtà sí fún yín ẹ̀rẹ́ èsì ilẹ̀kùn kàbá èèyàn gbọ́dọ̀ ní àgà kó tó ṣe kí ni kó tó lè wọlé kò sí lè máa rú àgà bọ̀ láti ìlú rẹ̀ àwa la provide àgà fẹ́ni tá a bá fẹ́ kó wọlé anabini sọlọ sọlọm òun ọba wó kaaba kó wọn wá da ilẹ̀kùn kọ́lá anabini hadith ní anabini lẹ́kùn méjì kaaba ní tẹ́lẹ̀. wọn ọba sọ lẹ̀kùn yẹn padà di lẹ̀kùn méjì àmọ́ nítorí pé eh, ẹ̀sìn tí ìjókòó dáadáa lára àwọn ará maka yìí wọ́n máa pe àhẹ́n àti ní gbogbo nǹkan ló fẹ́ bàjẹ́ kò sí ìtọ́ da kí ló tún kan àwọn <laughs> ẹ̀kọ́ ńláńlá nìyẹn nígbà tá nẹ́bí náà bá lè máa wo circumstances tí ń wo the higher interest ẹ̀kọ́ ńlá lànàbì kọ́ wa sallallahu alaihi wasallam àwọn nǹkan mí ń bẹ tó ṣe pé ní ọ̀wọ̀n ni kí ni aburú rẹ̀ kí sì ní gíní kí ṣe pé yọkàn máa yanu yọkàn máa sọ̀rọ̀ ya eléyìí ó yẹ ká ṣe é àmọ́ tá a bá ṣe é kí ni aburú tí ó mú wa aburú yẹn ni ó pọ̀ ju oore táwa rò pé yọ ṣẹlẹ̀ ni àbí wọ́n ṣe déédéé àbí oore tá a fẹ́ ṣe yìí pọ̀ ju aburú lọ ìyún lọ́wọ́ àfi apply ìdájọ́ sẹ̀ríà gbogbo ibi tí mọ́síláhà dáadáa interest bá ti pọ̀ ju kí ni mọ́físádà lọ túláàsì ní kẹsìrú nǹkan bẹ́ẹ̀ pọ̀ gbogbo ibi tí aburú mọ́físádà bá ti ń ṣe déédéé àbí mọ́físádà aburú tiẹ̀ wá pọ̀ ju oore lọ ẹ̀ bá gbọ́ sẹ̀ríà yìí kọ̀ gbọ́dọ̀ ṣerú nǹkan bẹ́ẹ̀ òun làwọn àfáà gbé kọ́ ìdánláńlá kalẹ̀ pé al'amuru bil ma'aruf anil munkar kéèyàn tó kìlọ̀ fáwọn èèyàn pé ń tẹ̀sẹ̀ yóò da oore nù kó sì lé wọn kó ń bi tí wọn bá ti ń se tí ọ̀dà oore ni àmọ́ èèyàn gbọ́dọ̀ wọ́n wò wọ́n ní gbogbo ògbà tó báyìí pé nkarul munkari yàtọ̀rọ̀ tabu àléyìí munkarun azọm ó lé àwọn eléyìí ó sì wí fún wọn lóòótọ́ àmọ́ tí ó tẹ̀yìn ẹ̀bọ́ ó ju èyí tí wọ́n ń tiẹ̀ ń se yìí lọ kí wọ́n á láǹfààní kọ́ra pa wọ́n jù bọ́ọ̀ bá ti lágbára àti ẹ̀hán náà wọn pé mo ní ẹkú mi ẹkú mi náà ni. òun ni alimami ibn taymiya rahimahullah nínú biography ibn taymiya táwọn ọmọ kéwì ẹ kọ kalẹ̀ wọn ni ibn taymiya ń lọ ní sáàmù lọ́jọ́ kan wọ́n wá bá wọn kan ti mutí lọ́wọ́ tí wọ́n ti yó àwọn tàtàrí là ń ka àwọn yẹn ń gbà yẹn ara wọn tí ibn taymiya tọ́ bá gbé ayé ni àwọn ọmọkéwù rẹ̀ wá ní ìyàṣẹ́ àwọn eléyìí tí ọlọ́run ọ̀fẹ́ ni wọ́n ń ṣe yìí ìjà lọ ká lé wọn kó ń bẹ́ẹ̀ tẹ̀gbẹ́tẹ́mì àwa kọ̀ fún wọn jọ náà ó nígbà míì tẹ̀gbẹ́tẹ́mì ò ní kọ́ ọ àmọ́ gẹ́gẹ́ bí n ta wíṣẹ́ àmọ́ wọn kí masilaha àti mafsada wò àní tẹ́ bá lé àwọn eléyìí kó ń bẹ̀ wọn ìbọ̀lẹ̀ mọ̀ lọ dídìde tí wọ́n bá dìde ń bẹ̀ wọn gbogbo ọmọbìnrin mùsùlùmí tí wọ́n bá pàdé wọn ò rèé pù ẹni ìgbọ́n bá rìn lọ níṣàn lè pa àwọn orí náà wọ́n fi iná sílé àwọn èèyàn bẹ̀rẹ̀ ẹja rí náà yàn yín wọ́n bá máa jóná mọ́lé ẹni a bá pàdé ẹni tí wọ́n pa pé ẹ fi wọ́n sí bí èyí <laughs> tí wọ́n ń ṣe òyí òun ó fúyẹ́ ju kíni ju aburú kẹ lé wọn lágbára lọ ní tí wọ́n rí ní tí ó rìsọ́ọ̀tì sí ni èyí wọn ò pé téèyàn wá mú eléyìí kọ́ wá kọ́lẹ̀ kọ́ mọ́ wá jíṣẹ́ ọlọ́run mọ́ o a bàbá gbé àwọn èèyàn ó bínú àwọn èèyàn ó bínú ká ń wí o ìbínú tọlọ́run lọ́kọ̀ sá fún o torí ẹlòmíì ó ṣe eléyìí gbọ́ di pé hẹ́n ẹ má àwọn èèyàn ọ̀rọ̀ àkídà mọ́ wíwá ọmọ o tún lù ṣe ni o ẹ má sọ̀rọ̀ lọ bí yín o má ẹ má sọ̀rọ̀ ànábì òwì bẹ́ẹ̀ o sọlọ́lá ọ̀sọ̀lá àmọ́ àwọn instances ń bẹ̀rù eléyìí tá a wí yìí tí ó ká àbúrò eléyìí pọ̀ ju oore rẹ̀ lọ ìlànà ṣẹ̀rí àti pé bàbúrú bá pọ̀ ju oore lọ kámá ti ṣe kínní kámá ti wá oore yẹn títí tí a fi lè ní oore tí ó pọ̀ ju àbúrò lọ ẹ̀rí eléyìí inú alukur'an kẹrìmù táwọn afáà máa fi lélẹ̀ ni pé olùwàkọ̀ fáwọn mùsùlùmí pé wàlá tàṣubú ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم ó dé stéèjì kan tó lùwá ní ẹ̀ka yìí ẹ̀ gbọ́dọ̀ bú òsà àwọn ará mẹ́ka mọ́ ẹ̀yin mùsùlùmí ẹ̀ gbọ́dọ̀ sí kínní ẹ̀ gbọ́dọ̀ fẹ́nu kùn òsà wọn mọ́ ẹ̀ dákun kéèyàn ó dáadáa ní àbábúrú dáadáa ní bọ̀kínní lítò ń gbà ní òun ni pé ń tí wọ́n gọ̀ tí wọ́n fẹ́nu họra dé láwọn kẹfẹ́ rí pèsè ń bú ọlọ́run wa àwọn náà bú ọlọ́run yìí tẹ́lẹ̀ ń sìn olùwà ṣubú lọ́ha adúwà bẹ̀gẹ́ ìrẹ̀ ẹ̀lì wọ́n máa tanú bọ́lọ́run pẹ̀lú àìmọ̀kan torí náà ní báyìí ẹ̀ má bu ọ̀sà àwọn ọmọ ọba ìpè ní tí ó rìsọ́ ẹ̀ sì kápá kẹ́ẹ̀pẹ́ tó bẹ́ẹ̀ kẹ́ bú ọlọ́run tiwa náà ẹ̀ tí ì lágbára rẹ̀. wàtẹ́kìlú mímọ́ kọ́ mi ìbọ̀rọ̀ ọ̀rọ̀ kaaba la sọ débẹ̀ pé anabuwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni ìbá ṣe báyìí o tí ẹ bá ṣe pé báwọn èèyàn rẹ ti ṣẹ̀ṣẹ̀ kó nu kẹfẹ́rì pé pé díẹ̀díẹ̀ tá à ń fa àwọn wọnú ẹ̀sìn kan mọ́tò wá tiẹ̀ túká yẹnyẹn pé àṣà burú jẹ ní pè wá sí ẹ̀yin náà rí ni ẹ̀mùkẹ́rù nǹkan báwọn sì ní bí ìgbà téèyàn ń bu epo pẹtrol síbi ìsáná ni pé gbogbo ẹni tí ọfẹ tinú ẹ̀ ti tẹ́lẹ̀ nígbẹ̀yìn èèyàn wàá máa lóhun jíṣẹ́ ọlọ́run pípélé ọlọ́run ló tún máa kó jígábò ó sì lójì sí ọlọ́run lòun anabi filẹ̀ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam bọ̀tíngbà tó dẹ̀yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam tí ò sí irú bẹ̀rù yìí mọ́ tí ò sí gíní tí ò sí irú ìbẹ̀rù yìí mọ́ ibn zubair ti ń jẹ́ ọmọ ẹ̀gbọ́n ìyá ńlá wa aisha ọmọ asma tọ́jọ́ ọmọ sọ̀hábí anabi abdullahi azubairu ibn al-awam abdullahi bin zubairu ọjẹ́ aláṣẹ maka ọwọ́ ní ta nẹ́bi níwọ̀n ọba ṣe tó pé nǹkan kan ní òjò ṣe kò sí bẹ̀rù yẹn mọ́ lónìí òun ó ṣe abdullahi bin zubairu wá ṣe gbogbo ta nẹ́bi wíwọ̀n sọlọ́lọ́hu àríwọ̀sán tún ká bá kọ́ ọyọlẹ̀kùn méjì sí gẹ́gẹ́ bá nẹ́bi ti wí sọlọ́lọ́hu àríyí ẹ mọ̀ wò pé bó ṣe tún wá padà sí báyìí lónìí sẹ́mọ̀ fáwọn ọlọ́lá ayé ayé ni tiwọn. nígbà tí alhajjaj ibn yusuf gbọ́ alhajjaj lọ́jọ́ ta ibn zubairu ń gbà wọn kódò ń lọ́padà gbẹ̀mí ẹ̀ alhajjaj òun wà nílẹ̀ iraq nígbà tí hajjaj padà borí ibn zubairu gbogbo tí ibn zubairu ṣe báwọn tí wọn náà ti máa ṣe lónìí pé a pa gbogbo orí pa ẹni ó ṣáájú ayé rẹ àbáwọn èèyàn rẹ ti rẹ náà kọ́ra mi máa ń ṣe pírójẹ́kì kan tó pàdé àní náwó sí i ìwà àjájù nù nínú ẹni tó burú ju ń jọba mùsùlùmí nínú tàn kò sẹ́ni tó tó àjájù ẹnu káwọn àfọ́pẹ́ ní kẹfẹ́rí dé torí pé kò wà kẹfẹ́rí àmọ́ àpẹẹrẹ pé olórí tí ọ̀dà òun ni àjájù alhajjaj bin yusuf ni ṣé mùsùlùmí tó tún ṣe sí kaaba ni ọyẹ tún wó <laughs> ẹ dá padà sí ẹ sáwọn ju wa ní èsè bẹ́ẹ̀ lónìí pé àfẹ́ wọn gúrò rẹ̀ mọ́ gbogbo orí parí àfikẹ́yìn ọkọ mọ̀mọ́ ìwà mùsùlùmí kọ́ o àjájò lọ dá kàábà padà síbẹ̀ tí ń rí lónìí nígbà tó wá dá yé alimami haruna rasheed nínú àwọn olórí dáadáa táwọn padà tó di olórí haruna rasheed lọ bá ìmáàmù malik gbé contemporaries ni wọn òun lọ dá imam malik ti jágbá àfa àlàyé rẹ̀ haruna rasheed lọ bá haruna rasheed wá fẹ́ tún dá padà sí bí ibn zubairu ti ṣe é bá nẹ́bi ti wí bàtà haruna rasheed ara ń tà ń wí nù àwọn èsì democracy pé bọ́lọ̀ ń fẹ́ bọ́lọ̀ ń ọ̀fẹ́ oní wọn bá ń ké sí imam malik tọ́ wọn máa lóun fẹ́ sóore kọ́ mọ́ dàbúrò ẹ̀yin náà lẹ́ka dìbì fún apá nàbí wí báyìí ibùdó zòbẹ́rù sì ṣe àjájú sì dé ó tún dá padà èmi fẹ́ dá padà sí bí ibùdó zòbẹ́rù ti ṣe istashara malikan rahimahullah ọgbìn imáàmù maliki gẹ́gẹ́ bí àgbà fáńgbà náà fatiwa imáàmù maliki ni ò jẹ́ kí káàbọ̀ yí padà mẹ́dọ̀ ni imáàmù maliki wa sọ fún haruna rasheed أن يسير بيت الله ألعوبة بيد الملوك كل ما جاء ملك غيره ẹ̀rù ń bà mí harun ẹ̀yin ọlọ́lá ayé kẹ́ ẹ má sọ ilé yìí di nǹkan sí é bí ọmọ bá tún lọ níṣẹ́ lómi àtúndájúdá sí harun náà ló ṣe kíní ọ̀yá ẹ̀tún ẹ̀tún ẹ̀wà sọ lé ọlọ́run di olùrẹ́ùbà torí ayé lẹ́yìn wá ìmọ̀ malik ló kìlọ̀ bẹ́ẹ̀ fún haruna pé fílẹ̀ bó ti wà wọn má tún ṣe nǹkan kan bẹ̀ mọ́ torí ẹ̀rú ń bà mí pé bẹ́ẹ̀ ti ń bá a lọ yìí ẹ sọ káàbà di bọ́ọ̀lù tẹ́ mọ̀ gbá ọ̀dà sóun ló ṣe èmi náà yí padà eléyìí náà tún dé yọpọ̀ náà yí padà òun ni ọ̀jẹ́ nìkan kan tọ́ọ̀tì mọ́ òun ni ibi tí màkọ́mù ibrahim wà ń gbà yẹn náà ẹnìkan kan tọ́ọ̀tì mọ́ but ibi tí màkà ọmọ ibrahim wà tẹ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kínní lẹ́gbẹ̀ẹ́ kaaba ló wà torí pé bẹ́ẹ̀ la nabi ibrahim dúró nígbà tí ń kọ́ alikaaba al-musharrafa gbogbo bí tí màkà ọmọ ibrahim bá wá wà àti níjọ́wọ̀n àti lónìí olúwa ní wàtẹ́kìrú mímàkọ́mí ibrahim musalla ẹ kírun bẹ́ẹ̀ àyè kírun ni òun ló fi jẹ́ sunna nabuwa muhammad sallallahu alayhi wa sallam pé gbogbo ìgbà téèyàn bá ṣe tọ̀wáàfù yìí ká lé ọlọ́run kúlù dáwúrà ti tọ̀wá kúlù dáwúrà ti ìtumọ̀ níta pè ní dáwúrà ni pé ìsákù tọ̀wáàfù kan mélòó ni méje àbí yúnítì tọ̀wáàfù kan òun ni méje bọ́ bá ṣe tọ̀wáàfù mẹ́fà ò tí ì ṣe yúnítì kan o bí ìgbà téèyàn sálámà yìí là ń ra kà mẹ́ta ni tọ́wá ni ebi mo kí mẹ́ta nù mẹ́rin náà ṣé ó ní nǹkan kan ẹ́ kò ní nǹkan o mẹ́yàn bá ṣe tọ̀wáfù mẹ́fà àtààbọ̀ ò tí ì ṣe tọ̀wáfù kan mẹ́yàn bá ṣe márùn ẹ̀ e ṣe tọ̀wáfù o ntí tọ̀wáfù yúnítì kan ó fi pé ni kó ṣe kọ̀ọ̀rọ̀ kiri ọlọ́run lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀mejì súnà nẹ́bì ni pé gbogbo gbà téèyàn bá ń ṣe èèyàn lè ṣe ju méje lọ ọba aráyè rẹ̀ tọ́fẹ́ fún fi yànnà fílà bá àti máa yànnà fílà àrùn àmọ́ yànnà lẹ́yìn ọ̀ràn yàn àmọ́ yànnà fílà kìíní tọ̀wáàfù náà but lẹ́yìn gbogbo méje méje unity kọ̀ọ̀kan yìí ọwọ́ àlọ́ kírun ọ̀rá ní da ogbó ẹ̀ pọ̀ pé ìmọ̀ kí ogbó náà fi làwọn pọ̀ wọ́n bá ti yan ọba ti tọ̀wáàfù méje ọ̀ọ́lọ̀ yan náà fi là rákà méjì níbo pọ̀tẹ́kìrú mímọ̀kọ́mí ibrahima musola láyé mọ̀kọ́mù ibrahim sunna nabi sallallahu alayhi wa sallam. nígbà tó wá dayé umaru rabi allahu anhu àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pọ̀ ọwọ́ á pé